فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في السماء السلام عليكم gbé táà wà lálàáfíà táà sì wà pẹ̀lú ìdùnnú ọba tó ní lóòtó ìgbà wà láyé sáàdúrí ọba náà láti jọba. Màá bẹ̀rẹ̀ títí ìgbé látòrí ọ̀dá bàbá wa aláti mú bá òkúrí tó ṣe gbé àwọn ni bàbá ìyàwó kọ́kọ́ àwọn tààbọ̀ ìrọ́kọ́ tó ń lò kú yìí torí ọ̀dọ̀ wọn láti wá tọrọ kan owó ìfúta lè kú yìí bá ń bá sọ ló òbí òru ọba nígbó tọ́lọ́wọ́n bá dúpẹ́ ẹ̀dá bọ́ ọjọ́ ìtọ́ náà ọlọ́run bá ti kó dé ṣe ọlọ́kọ́ bá lọ́rọ́ kàkiri ọlọ́kọjá wúre bẹ́ẹ̀ fámílì méjèèjì náà tó ṣe pé àtijọ́ àpòpapọ̀ lónìí ọlọ́run tó dé kálíbáríkà ẹnìkan kan àti ẹnìkejì ọlọ́run ọba jẹ́ kí àkọ́lé wa orí wa ó lékún látòrí tí wọ́n mú kí àwọn fámílì ọkọ ìyàwó náà àwọn fámílì Málámùsùn Àjíbọ́lá owó dẹ́gbẹ̀dẹ́ àti ọlọ́run ọba pé ọlọ́run ọba jẹ́ káwa náà wà náà láti wípẹ́ ìlú ọjọ́ ìfọ́mọ wa ìbẹ̀rẹ̀ orí ọlọ́run ti ṣe fún wọn àwọn orí àwọn orí àwọn orí àwọn orí ayé àti ọlọ́run ti ṣe fún wọn tọ́ àpàrà wọn lásìkò àwọn mùsùlùmí ìkọ́ sì sí sọ lórí ọ̀rọ̀ nìka lónìí ìdáàbòbò ọlọ́run ọkọ̀ ìyàwó ìmọ̀ ọkọ̀ bá sọ̀rọ̀ ẹjọ́ kúrò ọlọ́run ẹni tí èèyàn bá tọrọ ọlọ́dọ̀ ẹ̀ tó bá kúnnà lọ́mọ áńtì lánàá ọ̀rọ̀ yòókù ní òun ọ̀dàkùnrin lọ́wọ́ bí èèyàn bá fúnyàn níyàwó pé ìyàwó nìyí nǹkan ńláńlá ló fi fúnyàn o kìí ṣe fáwọn òbí ọmọ àwọn òbí ájámà ló dàgbọ́ pé àà lórúkà ló máa fi fún lóúnjẹ máa àbí àbí tọ́jú rẹ̀ máa mọ́ tó rí ẹ̀dílẹ̀ kù yìí èyàn máa mọ ìyà àná ni ọlọ́run tó kọ̀ ní máa ṣe èyàn máa ń pàànà lé ní ọlọ́run tó kọ̀ ní máa ṣe ọlọ́run ọba tó ní ká ṣe nìká nínú ìsìláàmù pé kóbìnrin kó kù láti lé rẹ̀ ó fẹ́ ọkùnrin kan kìí ti fọ́lọ́wọ́ fẹ́ tí a kó bá ní ìlú ti wá òòrùn ẹ̀dá tuntun náà ibi tá ti mọ̀ òun ni pé lòní olóòní náà tí ájá màkúndá ti fẹ́yàwó fún àbá mùsùlùmí ọmọ bàbá rẹ̀ náà ló fi jẹ́ òun kò jẹ́ ìdókọ rẹ̀ o ìyàwó ló jẹ́ fún àbá mùsùlùmí kìí sọmọ o ibi táàtì ti mọ̀ bẹ́ẹ̀ ni wípé ọlọ́run bá ló kẹ́mi wá gùn ogun ogun ogun lórí àlàáfíà dáadáa nínú ìsìláàmù béèyàn bá lọ́kọ ọlọ́wọ́ bá tó kúrú fún ọmọ tó lọ́kọ alẹ̀ fún lọ́dọ̀ ìyá rẹ̀ àti bàbá ẹ̀ pé ní ìdí ọlọ́jọ́ mi wá gùn dáadáa

ọlọ́run bá pè ní mìíkàkùn bàlí mìíkàkùn bàlí àdéhùn tó nípa mọ́jẹ̀ mú tó lágbára ọlọ́run bá pè ọlọ́run ní wọ́n bá fún ẹ̀rọ ní kó mìíkàkùn bàlí lọ àwọn obìnrin sì gba àdéhùn tó nípa lọ́wọ́ ní àwọn obìnrin ọlọ́run tó wọ́n gbà kí ni ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé mo ti tán láti jẹ́ ìyàwó rẹ̀ ọ̀rọ̀ nínú ọwẹ́ òun gbogbo àdéhùn tó gbé láàrin gbogbo àwọn èèyàn tó gbé lọ́dọ̀ àwọn òbí mi ó kù wọn ó kọ̀ lọ́hùn ọkọ̀ ìyàwó náà gbèbè bá kò tẹ̀lé ìlú bá àdéhùn tó nípa ọlọ́ọ̀kùnrin láti rí ẹlẹ́ẹ̀kẹta òní wípé bí ẹ bá fẹ́ yàwó ní ìlànà bí ẹ bá fẹ́ yàwó ìtí mú ìtí yàwó tọ́kọ̀ yàwó lọ rí yàwó sí tọ́gbọ́n náà sì ni yóò máa títẹ̀ láti mọ bóòlù ó ti gbogbo yàwó ẹ̀ ẹjọ́ ẹgbẹ́ tí a tẹ́tí sí ọ̀rọ̀ táwọn àpáǹdà àjọ tó tẹ́gbà mọ̀ pé ọkọ̀ àjọ náà lọ́wọ́ àmọ́ tí ó wá ní ìjàmbá náà lọ́wọ́ àgbà tó dákùn lọ́wọ́ ẹ̀ Tẹ́lẹ̀ máa fẹ́yàwó ní Ìsìláàmù ní àyà tí gbogbo wa náà mọ̀ táà mọ́ ń ká ọ̀rọ̀ ní àgbìjáàlù ọwà múnà lẹ́gbẹ̀ẹ́sá àwọn ọkùnrin tó ìfọ́kọ̀ ìyàwó lọ́wọ́ báwọn ṣe kọ̀ wá láti ní òkun mú lérò ọ̀lú bá tó wọnú ni kí ìtumọ̀ rẹ̀ gánà lédè àwọn ó ti pé àwọn ọkùnrin lọ̀gá lé àwọn obìnrin ó kọ̀ rẹ̀ tàbí òkun tán òkun tán ìtumọ̀ kọ̀ ó jẹ́ kí á ti kà fún un ó tọ́jú ẹ̀ kó kúrò ó sì mọ́ ìdíwó bàjẹ́. bẹ́ẹ̀ ni ó jẹ́ kí á ti kà ó jẹ́ kí ẹ ti bà kó mọ́ ìdíwó bàjẹ́ ẹgbọ́n mi wípé ọ̀wá kò ní wípé ẹni ta èso sì máa fún ta ní gba nǹkan yìí mójútó tọ́jú ẹ̀ jó kúrò mọ́ wàá jó bàjẹ́. Ìdí náà bá fi dùn ó mú wa àmínú àléhà yẹtàwọláhà wọ́lọ́sẹ̀ ọ̀hà ọkùnrin lẹ́ni tá ẹ̀kọ́ tòbìnrin tí lọ́dọ̀ kó mójú kó ojú ìtòbí béèyàn bá ti mọ̀ ìtumọ̀ rẹ̀ ẹni tá bá náà ìtumọ̀ rẹ̀ ní ọlọ́run ó bí àmánà ọ̀gá tó ní responsibility ló ní yes ọ̀gá tí wọ́n entrust nǹkan sí lọ́dọ̀ wípé sọ ìgbà gbígbà ó ti rí pé yóò padà yóò yóò àkáǹtì fún un bẹ́ẹ̀ bá ti mọ̀ èyí wọ́n pé kẹ́ẹ̀dù ńláńlá lọ́lọ́ ọba tó tó bẹ̀rù lọ́lọ́ tó tó fún ọkọ ìyàwó anábì sallallahu alaihi wa sallam àdìsí máa kó fún anábì ní ìtàkùrọ̀ àti Allah ẹ páyọ̀ ọlọ́run ọba nípa àwọn obìnrin pẹ̀lú ìnákùn àbákùnrin òhúnjà bí àmánà ti nìlá àmánà ọlọ́run ọba lẹ́bi bàwọ́ wọ̀tàlẹ́kùn burú ní ọdúnkà ìfẹ́ ìmọ̀kìlá gbogbo ọlọ́wọ́ ọba ni wọ́n fi jẹ lẹ́tọ̀ọ́ yìí tó kí ọkọ ìyàwó tó gbé lórí e pé àmánà ni wọ́n bóhun trump ni wọ́n bóhun ọlọ́wọ́ ọba yóò kù ní lórí ẹ̀wò gbogbo kan tí ẹ̀mí sọ ọkọ ìyàwó lówó ni ní ìtọ́jú ni ní gbogbo kan bí náà ni ọlọ́wọ́ kò kù yín yóò kù yín lórí ìsàlẹ̀ kò rẹ̀ kù yín tọ́ bàbá ti wá mọ̀ ẹ̀dàpọ̀ gbogbo wa náà jẹ́nẹ́rálì ọlọ́run ọkọ̀ fún wa náà kòrán ọlọ́run ní ọkọ ìyàwó àti ìyàwó ó fi wọ́ọ̀dù kan ó fi ìdájọ́ àwọn méjèèjì wọ́ọ̀dù náà ní lẹ́tọ̀ yóò gbé sí lórí láàrin pẹ́mẹ́ntì pẹ̀lú ọgbọ́n náà akọ̀kọ̀ á ń tó kì bá fún ìlànà àwọn ìyàwó ní wọ́n jẹ́ aṣọ fún yín ẹ̀yin náà lè jẹ́ aṣọ fún wọn. ọ̀rẹ́ni òṣèlú ìbá súnlẹ̀ fún wọ́n á tún ìbá súnlẹ̀ fún wọ́n jẹ́ aṣọ fún yín ẹ̀yin náà jẹ́ aṣọ fún wọn. kí ni ìtumọ̀ ááyà yìí àdìbáwò láti gbọdọ̀ gbọ́ yé ẹja ti ra wa iṣẹ́ ńlá tó ń ti iṣẹ́ ńlá tó ti wáàdì àkọ́kọ́ ní pé wọ́n jẹ́ ọ̀nà sídòrò lágbó wà á tún sídòrò lágbó àwọn jẹ́ àwọn ìyàwó yìí jẹ́ àwọn tí wọ́n kò láti rí ẹ̀yìn náà jẹ́ lórí bàbá náà láti rí ẹ̀yìn màmá ike ìjára mẹ́ta tó ń ṣe wípé kí máa ń tàn wọ́n bóyàn ìmọ̀ jẹ́ kẹyàn báyìí bóun ẹ̀jà ló ń là wà á tún ìjà ló ń là náà ọ̀tọ́ ni wọ́n jẹ́ fún ìtọ́tọ̀ gírísì wọ́n jẹ́ fún ní ẹ̀yìn náà jẹ́ tọ́tọ̀ gírísì fún wa ìlà tọ́tọ̀ ń ṣe àṣèrédé kó ti fi owó mọ̀ àṣèrédé kí wẹ́pọ̀ ń wọ̀ lára ọlọ́run pọ̀tàrà bí tàbí ikú mọ̀lẹ́hárọ̀ ẹ́ pọ̀tàrà bí tàbí ikú bàtàkì àtọ̀ àtọ̀rẹ́gẹ̀ẹ́ ní mọ̀ ń jẹ́ tọ́tọ̀ protection fún yàn yóò jẹ́ beauty yóò lọ wóòrù yóò protect yàn. Sọ̀kọ́lọ̀ bá wá kọ́kọ́ ìyàwó àti ìyàwó lásọ tẹ́ bá sọ lè fáìlì. Èèyàn méjì tó bá jẹ́ ọ̀sọ̀ fún àwọn kọ̀ wò aṣọ gbọdọ̀ bí. Ẹ́ má bá fi wá wípé nínú ká sọ kó fáìlì àmọ́ kó má ní bíjí. Àbí kó ní bíjí kó má báyìí. Èyí tó dáa jù ni kó ní bíjí kó ti báyìí méjèèjì ẹ́ àbábá ní ẹ̀rọ kan ló pé tó fíìsì ẹ́ kò báyìí àbí ó báyìí àmọ́ kò fíìsì èwo láàmù ó fíìsì ọ̀tún máa wá níbẹ̀ tó wá níbẹ̀ ẹ́sẹ̀ǹsì tọ́pọ̀ àtìyàwó fífẹ́ àwọn ẹni pé ká wá àwọn méjì tí wọ́n kọ̀ọ̀pì mẹ́ta àwọn tí wọ́n fi tí wọ́n fi káàgé tí a tọ́ sí dédé òun ló fi lè wà sí òun ló fi jẹ́ protection òun ló fi jẹ́ beauty òun ló fi ṣe kékeré nǹkan tó fi sọ ọlọ́run ọba tí ó fi wọ́n ti lè ga ara wọn. ìjẹ́ yẹn náà wà á lẹ rí láwọn àbá àti ṣe láti jọ́ tọ́pọ̀ àti ìyàwó àjàwó ti ríra wọn gbogbo tẹ́tà ń ṣe òun náà ní pé tó fi ìbò ló ti bí tẹ́lẹ̀ yìí lọ tẹ́lẹ̀ yìí lọ ẹsẹ̀ ti sí Islam ní adé láti wá dé kọ́ pé Islam fẹ́ kí yẹn ti di kókó nípa ọlọ́wọ́ pé kalẹ̀ àkọ́kọ́ orígbé ọ̀nà méjì láwọn èèyàn ẹ̀wọ̀n máa rí sí méjì láwọn èèyàn máa ń kọ́ sí àkàtúntẹ́ra prọ́dí ara wà kan tó sọ pé a ti tó fà ní mo fẹ́ lágbájá dé sẹ́ńtì wa papọ̀ pa bí mo ṣe rí báyìí lọ bá rádò ẹni ìgbòmọ̀lọ̀ bẹ́ ìsìláàmù àpòwò àmọ́ kò ní ká tú lẹ́rìn ìsìláàmù àpòwò ìbọ́ta lè kò ní ká tú lẹ́rìn kan ibẹ̀ lẹ́yìn ìgbà táwọn èèyàn bá wúra wọn dá ó dúdú ilé ká lọ wá sí ìsìláàmù ṣé aṣọ wa ṣé ó fi yìí sáàbára wa mú sáàwà kọ̀ǹpátìlú bẹ́ẹ̀ bá ti ń gbọ́ kọ̀ǹpátìlú ní ti aṣọ làálùsáàlù tó sáàsọ̀ yìí ní lèmi náà bí tò ríṣì méjèèjì làwọn èèyàn wo méjèèjì náà ní láàpù wa sọ fún wa bẹ́ẹ̀ bá fẹ́ wó yẹn tó bẹ́ẹ̀ kó bá tẹ̀lé ìwúrí ọba fẹ́ wo ìyàwó tó fẹ́ tọ́kù yíwù mí síyàwó yíwù mí ọlọ́ọ̀wá òbí ẹ̀ bá lọ. ò ní pé tá jọra wa sọ̀rọ̀ wa papọ̀ tá a bá dìbò ṣé góòtù wa papọ̀ ṣé bálùtù wa papọ̀ torí ní ìtòsí kọ́lọ́mọ ọba òfẹ́ kó já ni gbogbo kan tí ó fi wá ní já òun ìwọ̀n ọ̀hún ẹlẹ́kẹ̀ẹ́jì lákòbí jẹ́ kí nìkan àti egbó dáadáa òun ní pé ó jẹ́ kí àtọkọ àti ìyàwó kí wọ́n ní sẹ́ níbi pé táwọn ó bẹ̀rẹ̀ àwọn àyíwé tó bá lọ́rẹ́ bẹ́ẹ̀ yìí wọ́n o wọ́n ní ìka ọkọ ní wípé tóbìnrin ẹ̀yàn tó fẹ́ fẹ́ yàn ń bọ́ tóbìnrin ọ̀dà sí ilé sí àwọn ó dé kí ẹni tó fẹ́ bẹ́yàn ó fẹ́ fẹ́ fún náà ní ṣe ìsẹ́mọ̀ pé bá ti ìfì fúnra yàn ó dàbó bá ti rí pé àwọn pẹ́sẹ̀ jẹ́jẹ́ bá ti ẹ̀fẹ́ náà wà ọ̀rọ̀ pé a àti òjìwá mọ̀ mọ́ mo rí owó mi ní ìsìlámù náà sọ náà ẹlẹ́ẹ̀kẹta tí ìsìlámù wá ṣe òun ni pé ọlọ́run wá ṣe pé kọ̀ọ̀bí sísọ̀kọ̀ kí ọba bẹ́ẹ̀ ṣe ìyàwó òwò bí bàbá ìyàwó ti wà nìkọ́ ẹ̀ kí lágbájá wà nìkọ́ ó ká lùkú náà àwọn abẹ́rẹ́ ìṣòro lágbájá kí ló máa ń pa rẹ̀ ó fẹ́ fẹ́ ọmọ mi tó ń ṣe lọ fámìlì olóṣùwà ẹ̀ ó ká lùkú náà dá sí i kò rí pé kí gbogbo wa náà fi lè jẹ́ ẹ̀ rí pé wọ́n ti wá nígbà tó ń ṣe ìdúró tó wa náà jẹ́ ẹ̀jẹ̀ tẹ́rí tí ọlọ́pàá ti sọ̀rọ̀ pé ẹ jẹ́ rí sí nǹkan ọlọ́pàá ti kọ́ pa lọ́pọ̀ án ṣàhádà níbi ọ̀rọ̀ àmánà ni wọ́n ti máa ń pèpè fún ṣàhádà níbi ọ̀rọ̀ àmánà láti máa ń pèpè fún ṣàhádà pé pàdé ẹwí tẹ́sì kan yìí ibi tá a bá ti fẹ́ ẹ̀tọ́ gbọ́dọ̀ lọ́wọ́ bá ti sọ fún wa ọlọ́ọ̀ni bá bá lọ́mọ òru kan tóbi rẹ̀ bú káwá ẹ̀kọ́sù owó rẹ̀ sọ́lẹ̀ tí ó jẹ káíkà owó rẹ̀ ní àwọn ọmọ yìí tí bá wọ́n dàgbà sí dàgbà sáwọ́rù bá ó ti tó tú wọ́n tàbẹ́ owó rẹ̀ lọ́lọ́wí ọ̀rọ̀ ìfọ́nìdájà bá tó ìlẹ́yìn àwọn àwọn àwọn àlẹ́yìn bẹ́ẹ̀ bá ti fẹ́ kówó wọn fún owó dáìn lọ́dún fún wa ẹ̀wà fún nàìjíríà níbi táwọn náà bá wà ìṣàhádà máa wà àkọsílẹ̀ pọ̀rọ̀ àbá àwọn ọkọ̀ ìyàwó lórí mọ̀ṣúrù Ẹ̀hẹ̀n mọ̀túwúdì lẹ tó ṣe pé wọ́n wíkínẹ́ẹ̀sì ọ̀rọ̀ rẹ̀ táwọn èèyàn kálukú ẹ̀wọ̀tọ̀ lóde o ó kálukú òmìnira yìí bá o káàdà nìkáhá mọ̀túwúdà nìká àtẹ́lúgbọ̀dì wítínẹ́sì ní ìkúmẹ̀ ní pé àwọn wítínẹ́sì gbàtàn bá máa náà kọ́ ohun ọkùnrin lórí àwọn náà ọlọ́run jẹ́ lè rí gbé ọlọ́run jẹ́ ẹjọ́ kọrin ọlọ́run kò kùnrin lórí ẹ̀ kìí ṣe lásán bẹ́ẹ̀ bá ti mọ̀ sọ́rọ̀ ní láàmọ́ náà bá ní gbogbo tó bá wà pẹ̀lú òpótọ̀ ọlọ́run ṣe ètò ìṣẹ̀ òun lẹ́sìn pípa lọ́lọ́run bá ń sọ tànẹ́bì tó sá fún wa àwọn ọmọ bàbá méjì obìnrin méjì tánẹ́bì tó sá àti ìsìn láti bá wọn pẹ́ra wọn lórí ẹ̀yìn ó rí pé ọ̀kan náà àwọn méjì yẹn lẹ́yìn pàtàkì mo dá àti kan láti fún olóbi tán ọ̀kan náà obìnrin sọ pé yá àbájọ bàbá mi níta àjùlù ẹ̀mplọ́ ìyọkùnrin ìnà ọ̀yọ́ àmàlẹ̀ ìta àjẹ́ta ọ̀wí ìlú àmì ẹn tó lóore tí èèyàn máa ń fún ẹ̀lẹ́ tó lágbára tó sì wà trump wọn ẹ̀wọ́n àlùkù wájú wà àmàlà àrí ẹn tó wà tó gbẹ. kí á kí á lẹ́sẹ̀ bàbá tẹ̀ka sí pé à kí tó ti sọdá kan ọ̀yàwó nù nígbà tó gbogbo ẹni yìí ó lágbára ó tún láwọn ọ̀pọ̀ ìyàwó ló wúwà ọ̀ ní bàbá rọ pé ìní ìwúrí ìlú àtìkò bí á náà nígbà pẹ̀lẹ́tẹ́yà àtẹ́yìn aláàtà àdúrà ní mo fẹ́ pọ̀ kan náà ọmọ mi fún ọ nígbà tó ti dáàpọ̀ ẹ̀ ara tí ó fi wu bàbá ọmọ tó tò lágbájá mo ètò kájú ẹ̀ pé ṣé ọmọ òní ní ìdílé tó kájú ẹ̀ láti lè bá tó níṣẹ́ lọ́wọ́ ṣé níjọ́ tí wàhálà bá dé tó lè kò tẹ́sì ẹ̀ẹ́dẹ́ tó dé ẹ̀sọ́ ìlọ́dọ̀ kíákíá tó kíákíá ni bàbá ti mọ̀ pé àlùkò wíkìlá àbínú dákọ ọkọ ìyàwó rù so amánà amánà ni nìka níjọ́ tí ẹ̀bá ti wá fún abẹ́ ẹni sábà wá fún lọ́kọ́ níbi sáàmù rẹ̀ sọ bí ti wá amánà rẹ̀ òṣìṣẹ́ lára ọlọ́pọ̀ wà ní ìgbèrú ọkùnrin kó mọ ríyàwó rẹ̀ bá máa nà ní kí lóbìnrin ó mọ̀ wá rọ́kọ rẹ̀ sí ìtòbìnrin ó mọ̀ rọ́kọ rẹ̀ sí onígbé kí a bá sọ wípé àmánà lábòbìnrin sí obìnrin náà bá ti dọ́dọ̀ ọkọ rẹ̀ kọ́ òun náà kó bọ̀rọ̀ fún fámánà náà فلتكون قول يؤمن والصالحات قائمات حافظات لما يفعلون Ilé ìròyìn obìnrin náà, òdìdí nínú gbogbo ká ní pátápátá bọ́lọ̀ bá tí ń sọ́rọ̀ obìnrin ní ọ̀nì sáàtìlọ́lọ́ òbí. Láti obìnrin tó bá kù sí ẹ̀. Ó tẹ̀ láti ọlọ́run, ó tẹ̀ láti ọ̀sán níjọ́ kọkùnrin bá ti rí àwẹ̀ lámàánà ó ti ní àwọn ọ̀rọ̀kọ rẹ̀ lẹ́nu tó ní ìpè láti níjọ́ kọkùnrin bá ti rí ìyàwó rẹ̀ ní àmàánà ó ti ní àwọn rí ọkọ rẹ̀ lẹ́nu tí òun ó tẹ̀lé àtẹ̀ òun náà lọ́wọ́ ọba fi tọ́ níbi ayà tó ń sọ pé ìtọ́ òun fi pọ̀ ọkùnrin tó lórí gbogbo èsì máa ń pọ̀ ọ̀rọ̀ àmọ́wò àlàbá ti jọ bí máa ń àpá Ọlọ́run bá ló wù ọkùnrin tí olórí ní kó tó pé kàrọ ọ̀rùn báyìí lọ ara tí ma ń gbé ọkà ìyàgbókè wípé ẹni tá a fẹ́ fún ìyàwó tó ní ìkan tí ó jẹ lẹ́yìn tó máa tó mọ̀ tó lọ pípẹ́ bá lè lábọ́mọ ọkùnrin ẹ̀ sì rí pé ipò ní tẹ́lẹ̀ ìrọ̀ náà bí wà láàbá jẹ́lẹ̀ ẹ̀kùn látàlẹ̀ olóòrùn ìyàwó ọ̀gbọ̀n pé ọjọ́ àti pẹ́lú ìpín lọ́wọ́ ìwọ́nà èmi abẹ́ẹ̀rẹ̀ wọ́n pè mí sí bàbá kan bẹ́ẹ̀ wọ́n tọ́ fún wa olóbìnrin ìgbádùn òun wá gbádùn olóbìnrin wá fi dé jù kí àwọn bá dáa tẹ́jà bá dáa lóṣù pẹ̀lú bá fẹ́ẹ̀sì òun náà máa ń dé jù àmọ́jọ́ tó bá ní ẹ̀rọ bá fẹ́ pàdé lórí ẹlọ́gbé sọ̀bàlábà ẹ̀rọ àti ìṣẹ̀lẹ̀ ọlọ́run àná ó dá sí tó bá fẹ́ bàjẹ́ kéèkì kéèkì tó tó bá bàjẹ́ ní ìbá lọ ìjọ́ tí ti ń dà ilẹ̀ ń tẹ́ẹ̀tẹ̀ ìjọ́ bá fẹ́ bàjẹ́ ìgbìlì kí n tẹ́ẹ̀tẹ̀ ò rárá àwọn náà tó ti tọkùnrin gbé nù tọ́ bàbá ti wá mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló bè ní kọ́ òun ó jẹ́ kọ́ òun táà ó jẹ́ ní tó tẹ̀ láti ọ̀pọ̀ ẹ̀ ojẹ́ni tó tẹ̀lé àti ọ̀pẹ́. Ọlọ́run bá ti kọ̀rọ̀ yìí tó rúrù ní obìnrin náà obìnrin tó lóore jù nínú ẹ̀sùn mọ́ríà ọ̀rọ̀yà mọ́ríàmù ó gbúdọ̀ sí ìrọ̀ bíbí wọ̀túndì wọ̀tánì máa wà. Ìwọ mọ́ríà tẹ̀lé àti ọlọ́run ọba oríkalẹ̀ ẹ́ ìrùjú ọ̀lá àkàrùkù ọlọ́pọ̀ wípé bàbá ọ̀tà láti gẹ́gẹ́ náà ti bí i àwọ̀ ojú Ó gbọ́rọ̀ ọlọ́run ọba rẹ̀ gbó, ó sì kàwọn sí ọlọ́run ọba gbó, ó wà ń bá àwọn tó ti sọ́lọ́. So, alùpùpù ké ẹ̀wọ̀n òbí jẹ́ ìdọ́lọ́run, ọlọ́run bá fẹ́ lọ́dọ̀ ìyàwó. Ké ẹ̀wọ̀n òbí jẹ́ ìdọ́ ọyàn, ọlọ́run bá fẹ́ lọ́dọ̀ a bá ti wá rí bẹ́ẹ̀, bàbá ti rí bẹ́ẹ̀ láti ìdọ́lọ́run. Àwọn táwa jẹ́ bàbá ìyàwó ta jẹ́ ìyáyàwó ta jẹ́ bàbọ̀ ọkọ ta jẹ́ ìrọ̀kọ láwa náà wá fún wọn lórí lóde ìrìn náà ọlọ́run tó ti fún yín lórí ẹ̀rọ ọlọ́run tó bá lọ́rọ̀ sí gbogbo òṣùwọ̀n tó yẹ máa ń níbi nìka ọlọ́run fún ìrìn ayé àtọ̀rọ̀ ọmọ rí àtìkọ̀kan balẹ̀ lọ́rọ̀ ọba pé nìká ọlọ́run ṣẹlẹ̀ pẹ̀lú o fámílì méjèèjì náà tó wá papọ̀ lónìí tó ṣe pé àfúnra ajẹyọ ọ̀kan náà ọlọ́run ní bá pẹ̀lú ìdájà tó dàwó àlékún rẹ̀ àlékún rẹ̀ àlékún rẹ̀ lọ́rùn tó fún kálukú wá o gbogbo ọ̀tá náà wá wípé dáadáa dáadáa ọlọ́run jalè máa gbọ́ nípa nígbà tàṣe yìí ọlọ́run bó kún wọn lórí jọ́sì yìí ọlọ́run bó wà pẹ̀lú wọn ọlọ́run bó bá gbàgbà sí báraka ọlọ́run lọ́túnmá wọ báraka àlẹ́kúnmá ìgbọ́sẹ̀ máa bẹ ìrìnàmà bẹ bẹ́ẹ̀